kájọ́ tó anábì rẹ̀ pẹ́ sallallahu alaihi wasallam no ba ta bá ya na kala kọjá tó dá ìwọ́n dá kò fẹ́ jẹun òkú wa láwọn tó kú mùsùlùmí ọ̀ṣà náà wà náà ọjọ́ ká ìwà tọ̀nà wọ́dà. ká fi bára asrani ní àárọ̀ ahadith anábì sallallahu alaihi wasallam من حديث يرى يوانا مسند الإمام أحمد رحمه الله بين مسند الإمام الترمذي رحمه الله تعالى أتذكر تيا حديث نسي لا فيها أيضا ما حديث صح ọ̀nà tó ṣíwájú bẹ́ẹ̀ nínú àwọn àfẹ́. subhanahu wa ta'ala tabaraka asmu kí anabi sallallahu alaihi wasallam kí ṣe pé ẹ̀hún erí ọ̀rọ̀ erí àbí kí wọ́n kàn ló pé kíní kan dá lọ́nà kíní kan dá rárá kì ṣe bẹ́ẹ̀ ni wáàsí kì í ṣe bẹ́ẹ̀ ni ìmọ̀ pàṣẹ ìmọ̀ pààyàn láṣẹ dáadáa ìmọ̀ pààyàn láṣẹ ìmọ̀ kọ̀ọ̀fin ìpínlẹ̀ mọ́tàbúrọ́lá. nígbà bá ti rú yẹlẹ́mi ẹlòmíì iná náà sàsọ rárá àdíngbà tíjà bá dé nìkan ọ̀dà nìkan báyìí ọ̀dà gbàtíjà bá ń tí sí nìkan báyìí dà padà bá yẹ pé ó tọkọrọ àmì nǹkan ti pé nǹkan tí àwọn àwọn náà nù jọ bára wọn ṣe lórí ṣùgbọ́n tí ọba ti jẹ́ pé nǹkan lẹ́wọ̀n kọ́dà bí nǹkan tí wọ́n ṣe a ẹgbẹ́ àwọn wà sí gbòdò púpọ̀ ẹlẹ́mi ọkùnrin àgbẹ̀jọ́ ṣe wà tó ṣe ọjọ́ àbíjọ́ ṣe kó ọjọ́ ṣe kí ní kan sùhánù náà lábẹ́ wọ́n fẹ́ báyàn yìí nù yíṣu tó tó lọ́wọ́ ọlọ́run kọ́ ṣọ́ wa ń bẹ̀. ẹni tó bá fẹ́ sòdodo láti mọ̀ pé nǹkan báyìí tọ́ nǹkan báyìí òdodo ni òdodo nípa pé ntọ́lọ́ ni ká ṣe ẹ̀rù rẹ̀ wà ní ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánù ọ̀tá ẹ̀rù rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú súnà náà Muhammad sallallahu ntọ́lọ́ ni ká má ṣe ntọ́jú ọ̀dọ̀ tọ́fẹ́ sọ tọ́fẹ́ kọ̀ fún wa pé ká má ṣe ọlá tilẹ̀ ọyá tilẹ̀ rí inú ọ̀rọ̀ lọ́wọ́ bá subhanahu wa bẹ́ẹ̀ ni sunan nabi muhammad sallallahu alaihi wasallam tíyẹn bá wà má bẹ́ẹ̀ ń dẹni kéèyàn sọ nǹkan kejì tó wà ní yìí dẹni kéèyàn sọ 'alima bá kí ó má jẹ́ pé ìpayà àrùn yẹn ní ọ̀wá ní jẹ́ kọ́lé ọ̀sọ̀ òdodo ìpayà àrùn yẹn lọ́jọ́ kìíní kò yẹ kọ́kọ́ di pé láti kọ́kọ́ sọ òdodo. ìkẹta òun ni pé gbàtẹ́ bá fẹ́ sọ òdodo kó sọ pẹ̀lú wisdom pẹ̀lú ọgbọ́n pẹ̀lú òye kẹsì pé wọn máa bú yàn àbí wọn máa yẹ̀yẹ́ àrùn àbí wọn máa dọ̀tí àrùn yàn òdodo kò kò kò mí nìyẹn

ntí ọ̀dà ẹ̀yìn gbọ́dọ̀ sọ pé ntọ́dà ni ntọ́dà ẹ̀yìn gbọ́dọ̀ sọ pé ntí ọ̀dà ni. ṣùgbọ́n ahọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí ló fi pẹ̀lú òmà àti òye àtọ́dán tí wọ́n sì máa nàkàn pé á ọlọ́run tí mo sọ́ra àbí ìmọ̀nà fáwọn èèyàn tí mo sọ́ra àbí ìmọ̀nà fáwọn èèyàn ara tó náà máa fi sọ́ra àbí ìmọ̀nà fáwọn èèyàn tó máa bẹ́ẹ̀ fi yàn sí sọ́ra àbí ìmọ̀nà fáwọn èèyàn ni pé tí wọ́n náà sọ máa gbìyànjú máa lò ó nítorí wọn náà sọ máa gbìyànjú ọ máa lò ó ní kọ̀kọ̀lọ́kọ̀ fún un náà bẹ́ẹ̀ nìkan ò rí ọ nítorí káyọ̀ yẹn máa ṣe ìwọ náà máa gbìyànjú ọ máa jìnnà sí ní kọ̀kọ̀lọ́kọ̀ fún un kí ló dé tẹ́ máa kọ̀ fún yàn pé káyọ̀ máa ṣe kankan tẹ́yàn máa ṣe kọ̀tọ̀ kí ló dé tẹ́ káyọ̀ máa ṣe dára tẹ́yàn ò ní ṣe kọ̀tọ̀ kọ́lọ̀ kọ́ ṣọ wa ń bẹ́ẹ̀. لا يمنعن أحدا لا يمنعن رجلا أهبة الناس أن يقول بحق إذا علم ọjọ́ bí ni o ọjọ́ rẹ ni o ọjọ́ ẹ̀fà ni o ọjọ́ makewu ni o ọjọ́ olówó ni o ọjọ́ lọ́lá ni o ọjọ́ tálákà ni o ọjọ́ ọjọ́ba ni o ọjọ́ ẹ̀mọ̀ ni o ọjọ́ lórí ìlú ni o lọ́dọ́ tó lè jẹ́ láyà mi lọ́jọ́ lẹ́nu hẹ́bà tó ní láti àyè bí ọ̀dà kí àwọn èèyàn wá dìyàn lọ́wọ́ àti sòdodo láyà mi naafia naahia naafia obìnrin ha lọ correct <laughs> bí hadithi obìnrin tó kọ́ lè sọ fún wa pé èèwọ̀ ni fún wa haram ni sẹ́ni tó bá mú òdodo kọjá pé wọ́n máa pé ń bà wọn haram ni fún tàn wọn haram ni fún pé ìtìjú ti lè haram ni. especially ní tó bá jẹ mẹ́tọ́ àwọn èèyàn méjì tó jẹ́ pé ẹlẹ́tọ̀ọ́ ń expect pé kò wọ́n rẹ́tọ̀ọ́ látara ọ̀rọ̀ tó látara ọ̀rọ̀dọ̀ tó wọ́n expect kẹ́ni tó jẹ̀bi ọmọ kó ń jẹ̀bi ẹni tó láre ọmọ kó ń láre kí wọ́n máa sọ̀rọ̀ báyìí kọ́ máa dọ̀rọ̀ bí kọ́ máa yọ sọ́ǹkan sọ sí torí kí ni nǹkan ọ̀fẹ́ bàdìkan jẹ́ rárá tí a bá sọ pé wọ́n sọ́lùfù gan da níbi àwọn èèyàn tí wọ́n bá ń sọ pé wọ́n ń jà bí wọ́n gbọ́dọ̀ wọn yé sọ́lùfù kì í ṣe pé kí wọ́n jẹ́ tẹ́lẹ̀ tọ́fẹ́ nìkan àbí kí wọ́n má ṣètò rìnlẹ̀ rárá bó ti ń fa náà ni pé ẹlòmíì lòun ti ju nìyẹn òun ti ju lágbádá òun ti ju lágbádá wá ti ju ọlọ́run bá tọ́ ẹ pé ọlọ́run bá lọ́yẹ pé lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ lónìí náà ẹ láti bẹ̀rẹ̀ ọlọ́run bá láyà nàánà رجلا هيبة الناس أن يقول بحق إذا علم الله بصر ذلك لا في مكان تنزيله إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس أولئك لعنهم الله ولعنهم اللاعنون إلا الذين تابوا وأسهوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم. الله أني درجة ọdọ أنت ẹni wọ́n ń pa nǹkan tó Ọlọ́run bá sọ̀kalẹ̀ nínú alukur'an mìíràn àlùbáyé náà kàtúwòdà alukur'an tọ́lọ̀ tọ́lọ̀ ń ṣe ní tíra náà mà fún gbogbo ayé tí wọ́n ń pamọ́ tí wọ́n sọ tí wọ́n rí nǹkan mi jáde pípa máa ní pé ntọ́ wa ń bẹ̀ wọ́n sọ àbí ntọ́ wa ń bẹ̀ ntọ́ wa ń bẹ̀ kọ́ ni wọ́n ń sọ ọ̀tọ̀ ni tí wọ́n ń sọ. bẹ́ẹ̀ lóyún bá ń tú kéwú àbí wọ́n ń tú ayé yóò sì máa tún pẹ̀lú ìfẹ́ náà ọ̀tọ̀ ni tí kúrò ntọ́lá ní kọ́dọ̀ kí wọ́n ṣe ọ̀lẹ́ yorùbá ni ntọ́lá ní kí wọ́n ṣe ọ̀lẹ́ yorùbá ni ọ̀lẹ́ láwọn kan ní àwọn ìkẹ́sẹ̀ àwọn kan tí ó sì ṣẹ́rí ẹ̀ ọlọ́run ní gbọ́n tó bá dé bẹ́ẹ̀ ẹ̀ òláyà kalẹ̀ ànihùnmọ̀lọ́ nígbà náà bá yà lóhùn nínú lẹ́yìn ìgbà tó wọn náà bá ti sàlàyé ẹ̀yẹ kéékèé níbi tí àwọn tó ń sọ kalẹ̀ fún ọgbà yà lọ́kàn kárí tó ń sì tó ń sàlàyé kalẹ̀ lórí ọ̀hán ànábì tó ń rántí yín sọ́lọ́lọ́ sọ́lọ́ òláyà kalẹ̀ ànihùnmọ̀lọ́ kílẹ̀ sàn wọ́n tàn ọlọ́run ní ẹ̀sán wọn ni pé ọ̀rọ̀ ọlọ́run ọba òun gbé wọn jìnnà síkè wọn ọlọ́run ọlọ́run kò ṣọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí pé ẹni bínú ẹni tó ń bínú sí ni wọ́n nù ẹni tó náà bá ti gbé jìnnà síkè rẹ̀ ọlọ́run ti bínú sí ọlọ́run kò ṣọ̀rọ̀ bẹ́ẹ̀ tọ́nà bá jìnnà tọ́nà ọlọ́run tó dáwà tó dáwà dọ̀ka tó nílò dọ̀ka tó bá jìnnà jìnnà síkè rẹ̀ tọ́lọ́fẹ́ kẹ́yìn kò sí ẹ̀dá kò sí lóbin tó lé àwọn àwọn onímọ̀ sọ̀nù tafsir pé tẹ ma má ẹja àwọn àwọn ẹja yẹn ẹja ẹja gbódò àti àwọn ẹranko ọjà wọn mọ̀ lánàá yẹn wọn mọ̀ wọn kọ́ wọn mọ̀ ṣe bìjọ̀dọ̀ wọn ṣe pẹ̀lú ń torí pé ní ń sọ̀kalẹ̀ náà pẹ̀lú pé náà kéèyàn kọ́fà kò tó bí pé kéèyàn ó lò ẹ̀yàn ọ̀sẹ̀ máa lò náà máa spẹ́ẹ̀dì ọ̀tọ̀ ni kéèyàn kéwú ọ̀tọ̀ ni kó yé kọ́kọ́ kọ́kọ́ yé lọ́ba yé tán kó wá lò iyì ẹ̀kọ́ nù ìwúlò ẹ̀kọ́ nù ẹ̀kọ́ tẹ̀yìn ò lò kó wúlò wal ilmu mahdul jahli in lam yanfa'i àìmọ̀kàngán ó dúró dá lọ lọ́ba wá lò kò ní dẹ́mọ lórí òun yóò pè yàn sí yóò níyàwó lẹ́bí rárá bẹ́ẹ̀ làwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ ló bẹ̀ sùhánàlá. mẹ́mbà di máa bàyẹ̀ náà nínú àti ọ̀làkà láhùn lọ́wọ́ ìlànà mọ̀láyìn bẹ́ẹ̀ làwọn onímọ̀ kan sọ pé àlá iná náà bẹ̀ wọ́n ní àwọn màláìkà àwọn màláìkà màláìkà rẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn náà ọdọ yìí tó kó lè jẹ́ nǹkan ńláńlá ni nǹkan ńláńlá ni ṣùgbọ́n àwọn ni àwọn làkọ́ mi yà yìí ilé làbẹ́ nà táàbù àwọn tí wọ́n bá tó bá tán sẹ́yìn pàṣẹ lẹ́tọ́ ní ọ̀ràn ah, táwọn ṣe yìí tó ọ̀ràn táwọn sọ yìí tó káwọn náà ló táwọn kọ ọ̀rọ̀ náà bá ní kò sáǹfà níbẹ̀ fáwọn kò sí táwọn fi jù àwọn èèyàn lọ táwọn fi yàtọ̀ sáwọn èèyàn ẹni pọ́lọ́ ní káwọn òkè ọlọ́ọ̀ni kó yé àwọn ènìyàn ọlọ́ọ̀ni ah, káwọn àwọn ọlọ́yẹ káwọn lò jù táwọn bá lò ìyá làwọn lójú kan jù ju tàwọn tí wọ́n máa lọ àbí tàwọn tí ò kí lọ من بعد إلا تابوا وبينوا وأصلحوا وأصلحوا وبينوا àyàfàwọn tí wọn tún bá tí wọn tún bá tí wọn ṣẹ́rí kan bí obìnrin kan yìí wò áfíà tí wọn tún ra wọn ṣe wọn tún kọ́kọ́ wọn ṣe wọn tún bá dá wọn ṣe ìlànà àti àtàwọn àbúrò àṣìṣe àfọwọ́ bàbá ìyànà kọ̀ọ̀kọ́ wọn wọn tún ṣe ní tí wọn ṣe kọ́ra tí ọ̀dà wọn mójútó bẹ́ẹ̀ ni kankan àbálẹ̀ wọn láwọn àrí àwọn nítorí pé táwọn bá ṣe ń dáná ní àfa àfa ní tún ṣe báyìí àwọn ilé sọ́jáde náà ìdùnnú ilé sọ́jáde ní tọ́jú òtì ọ̀yẹ́ fún òtìjú ọlọ́run ọba kọ́kọ́ jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ọba tọ́jú gbogbo nǹkan. ilá labẹ́ àtàbò asìdáfó ọba ìyanu lẹ́yìn ìgbà tí wọ́n tán wọn ṣe tán ọba ìyanu ní tí wọ́n fi ń pamọ́ lòdòdó rẹ̀ fún ọ̀sọ́báráyé torí pé wọ́n bí wọ́n bẹ̀rù àwọn kan àbí wọ́n ti jọ àwọn kan àbí torí tí ń bẹ lọ́wọ́ àwọn kan ọlọ́run nípa ọ̀làríkà àtúbọ̀ àdéhùn àwọn tó wọn gbà tuntun bá wọn nù àwọn tó wọn tó bá nù tó wọn gbà tuntun bá wọn. wọn á nà ta wọ àbúrò rahim ọ̀rọ̀ wọn máa ń dá tuntun bẹ́ẹ̀ ló ń sinmi tó máa ń kẹ́ ẹ̀ ọmọ tuntun bẹ́ẹ̀ tó. bẹ́ẹ̀ náà tún sọ ní bákọ̀rọ̀ náà níwájú wípé ẹnna nàlẹ́ ní àtúmọ̀nà máa àwọn أولئك إن الذين يكتمون ما أنزل الله من الكتاب من من الكتاب يشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب عليم أولئك الذين اشتروا العذاب أولئك الذين اشتروا الضلالة أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة fama asbarahum ala nnar ala na kò ṣọ́ra ọlọ́run ní àwọn tó ń tún sanu ayé àyíké ẹ eh, ó gba tí wọ́n ń pa tó bá lọ tó ń sọ̀lọ́ tó ń sọ̀lọ́ kalẹ̀ fún tíra wọn tíra a ó àwọn tó di pé tí wọ́n jẹ́ tí wọ́n fi tí wọ́n wá pẹ́ tí wọ́n fẹ́ ń pa mọ́ tí wọ́n fẹ́ ń kó dodo mọ́ ni pé torí tí wọ́n jẹ́ tí wọ́n tàn kí wọ́n bá lè rí ti kí wọ́n bá lè rí ayé ipò ni o popularity ni o gbajúmọ̀ ni o owó ni o ọlá ni o gbogbo táwọn ẹ̀mọ́ wà ń tọ́jú àgbáyé o wọ́n yẹ ṣẹ̀rọ náà bí ṣe sọ́mọ́ náà kọ́lé la wọ́n ń fi òdodo tá ń pamọ́ wọ́n fi ń ra nǹkan yẹn lọ́wọ́ àwọn èèyàn nǹkan tó yẹ pé nǹkan yíwọ̀n bá náà nǹkan díẹ̀ ni ìgbádùn díẹ̀ ni bàmá àmàtà àyà ti dùn ní àná lọ́la àfàtì ńlá kọ́lé ìgbádùn díẹ̀ ni ìgbádùn láyé táwọn yẹn ń gbádùn gbogbo bọ́sẹ̀ ó kéèyàn lọ bí wọn kéèyàn kéèyàn pa láyé láyé tó lọ́ọ́ ìgbádùn ayé níwọ̀n àbá ni kò tó nǹkan ní ìgbádùn ọ̀rọ̀ ẹ ọlọ́run àtàwọn ṣe bẹ́ẹ̀ àwọn àtàwọn ṣe bẹ́ẹ̀ o àwọn yẹn wọn yẹn má àkóró náà fẹ́ bọ́ tó ń ṣe ń jẹ iná ni wọ́n ń jẹ sínú ara wọn wọ́n lọ́n kọ́ ṣọ́ wọn bẹ́ẹ̀ iná ni wọ́n ń jẹ sínú ara wọn tí wọ́n ti pé ọdún tí wọ́n ń rí látara ayé látara pé wọ́n ń pa òdodo wọn tí wọ́n sòdodo fáwọn èèyàn tí wọ́n sòdodo fáwọn èèyàn ọdún àwọn èèyàn ńlá ńlá ńlá ńlá ńlá tí ó ń kálukú fi ń tí wọ́n fi wọ́n develop ara wọn nípa ọ̀rọ̀ ayé wọn sẹ́yìn ò sásùgbà wọn pé bí wọ́n ṣe là ládàtà àtìyìn náà tí àwọn tí wọ́n ń pọ̀ òdodo wọn sọ fún wọn. máyà àpò ìmọ̀ iná lọ́wọ́ kálukú ń jẹba kọ́lọ̀ nǹkan sọ̀rọ̀ dúró àmì ọ̀ bẹ́ẹ̀ ṣe ń bẹ́ẹ̀ ṣe ń wúlò fún nǹkan fún yín nìkan náà àti ìtayé nǹkan fún yín lọ́wọ́ ẹ̀ńtẹ́ rí kọ́lọ́tọ̀ ẹ̀ńtẹ́ rí gbogbo ẹ̀ńtẹ́ pé ọ̀sùn fún àbíkán sì mọ̀ yín nínú ọ̀rẹ́ náà yóò ẹ̀yin náà wúlò fún wọn pẹ́kẹ́ ẹ̀sọ́ dodo fún wọn níta bá ti ọ̀dà ẹ̀ sọ nítorí bá dá ẹ̀ tọ́ wọn sọ́nà ń bẹ̀ tí ọ̀bá dídá ọdún tí yàn ń dà ọdún tí yàn ń dà ọdún tí yàn ń rí náà yóò wàlá ìkàlẹ́ mọ́ mọ́ lọ́wọ́ yẹn mọ́ kìyàmù ó gbà tó bá rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá wọn ní bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ kìyàmù ìyá ńlá kan náà wọn bá yàn sọ̀rọ̀ kọ́ lọ́kọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀. wàlá ìzàkíhìm aláhùn àdáàbọ̀n alẹ́ ọlọ́wọ́ bọ̀ nípa wọn mọ́ wọn ò nípa wọn mọ́ wọn mọ yínú dọ̀tí ẹ̀sìn wọn náà ní wọn fi lẹ́tọ̀ọ́ sí náà ọlọ́wọ́ àdáàbọ̀n alẹ́ ìyẹlẹ́tẹ̀rọ nítorí ọlọ́run ẹ àwọn èèyàn ọba làwọn ṣe rí àwọn ọjọ́ tó ní ọ̀la ní ṣẹ́ tàbí kúdà wọ́n fi ọ̀nà lẹ̀ wọ́n ta ọ̀nà fi ra àná òdodo lọ́wọ́ rẹ̀ òkè ọ̀ka òkè òkè òkè wù yẹn àbí ọ̀ka òkè ọ̀ka ọmọ ọwọ́ àbọ̀ òǹkúrọ̀ òfin lọ́wọ́ wọn ọ̀nà máa fi ra nù orí ń tẹ̀lé àwọn tó jẹ́ náà ní ayé tẹ́kẹ́ tí wọ́n ṣe tí ọ̀dà wọn náà fi ń tẹ̀lé wọn orí ń ṣe tí ọ̀dà ni tí wọ́n ń ṣe ọ̀nà máa ti bẹ̀rẹ̀ ọ̀tọ́ kí wọ́n wọn sí dọ̀tọ̀ ọ̀nà máa ni o ẹ wá tuntun náà ọ̀rọ̀ ń ti bí díà ẹ wá sí Islam tó tó tó tó kò sí bẹ́ẹ̀ ọwọ́ adi tó ń ṣe torí pé wọ́n bá àwọn èèyàn àwọn èèyàn tó rò pé wọ́n fi ṣe fáàlì pé torí wọ́n bá àwọn èèyàn lọ́la ní ọba ọlọ́ṣọ́ lórí wọn bá àwọn kìnnìkìnnì. tí wọ́n pè wọ́n lọ́yọ̀ pé ànámọ̀ ti ń bẹ lọ́dọ̀ ẹ̀kọ́ ọmọ tù wọ́n síbẹ̀ tí ń bẹ láwa tí wọ́n tí ò da àná tí ń bẹ láwa ní wọn tí ò da látara tí wọ́n bá yí ayé tó ń mú láyà àwọn tó jẹ́ kí wọ́n rí tí wọ́n rí tí wọ́n rò pé wọ́n máa kàn síbẹ̀ wá fi ọ̀nàmọ̀ tí ọ gbẹdúlẹ̀ ọ̀tá fún ọ̀sùnhánà lọ́fíìnra nù. báyìí máa ń wáyé náà ṣe rí nù tí wọ́n ń fòdúgbò ẹ̀ tí wọ́n ń pọ̀ dúdú mọ́ torí tí wọ́n jẹun tí wọ́n tàn. bọ́lá wọn ṣe rí ni ọ̀láìka làrin ìṣẹ́ra wùdọ̀ ọ̀láìka lùbùdà wọ́n ní àdá àbàdàn náà fẹ́rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n tuntun fi ẹ̀ àforíjì ọlọ́run bá ti wọ́n rí lọ́dọ̀ ọlọ́run bá níta wọn bá ti tọ́lọ́run táwọn sọ ọlọ́run bá táwọn sọ dodo bọ́sẹ̀ káwọn sọ táwọn pa mọ́ yóò ti sábà bí kí wọ́n fi rí àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n fi eléyìí wọ́n fi àforíjì wọn rí lọ́dọ̀ ọlọ́run wọ́n tà wọ́n fi ra ìyá lọ́dọ̀ ọlọ́run ṣé ìyọnu àwọn ẹlẹ́yìn tẹ̀ ń wá nù tí òjò ẹ̀ sódodo ìyọnu wọn lẹ̀ ń wá àbí ayé lẹ̀ wọn lọ́dọ̀ wọn tó jẹ́ ẹgbẹ́ dodo ntọ́wọ́n fi mọ̀ yín òun ọlọ́run ọba tó wọn fi mọ̀ yín tẹ́ẹ̀ fi gbó tẹ́ẹ̀ fi sọ àdá ìyàlẹ́ fi jẹ́ lọ́dọ̀ wọn ọlọ́run ọba wọn lọ́n kọ́ ṣọ́ wọn bẹ́ẹ̀. fọmọ asọ́rọ̀ fún alànà rọrùn yìí ti jẹ́ fọmọ asọ́rọ̀ alànà fọmọ asọ́rọ̀ alànà kò sí ntọ́lẹ̀ mú wọn kò sí ntọ́lẹ̀ ẹ̀yàn ni pé bí wọn ti fẹ́ lè ṣe sùúrù lórí iná gbá àwọn ṣètùrù wọn lè ní sùúrù lórí náà lórí ìyàwó náà ọba nǹkan tí wọn lè démọ́ra ni ìyá náà ọba ìyá náà kò sí démọ́ra èyí ṣe ibi tí wọn dọ́jì tí wọn lè dọ́jì sí tí wọn lè sá tí wọn lè ráyè sá síbẹ̀ àbọ̀lẹ̀ ráyè sá jáde kò sí ń jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tí wọn pààyà ọlọ́run ọba tí wọn ò tó kí wọ́n ṣe ní ayé. tí hadith yẹn sọ ẹn tó bá ti kéwú tó fà á tọ́lá ní ọmọ bíbí náà ń bẹ lórí àgìdì o kéwú jọ̀hún kò sí kí n jẹ́ kéwú jọ̀hún o kéwú sí pé kínní bí ọlọ́ba ti ń fi òdodo yẹn sí tí ọ̀nà kí wọ́n máa rí mọ́nà sí tọ́lá ti ń tàn mọ́nà fún fún yẹn sí sí kí ẹ sọ̀rọ̀ fáàrí o kí ẹ pé kínní o èèyàn máa bẹ̀rù kan sí ni o nítorí dáwọn kan ò rí lánàá tó wà nìkan ò rí ó ti dọ́dá kó lò òdìní ọkọ̀ pè é lọ síbẹ̀ ní pé ó ti wá di kíní sìn áà tó gbàdé ń sìn ni pé kíní báyìí kíní báyìí kí wọ́n máa ń pè á sùhánà lẹ́lẹ́dì rárá gbogbo téèyàn rí tuntun téèyàn rí tuntun téèyàn kan táwọn kan ò rí tí wọn lọ́kọ̀ tó ń tẹ̀ tí wọn ọ̀ka tí wọn ọ̀ka ó ti di sójà fún ẹ nínú kọjá ọjà rẹ fún ọ lọ́jà kẹyà lọ́jà kẹyà mi kọjá ọjà rẹ lọ lórí. ó lò láàrin wọn sọ́lọ́wọ́n bá ó sì pè yàn lọ síbẹ̀. kí wá sẹ́ni tó kéwù nìkan tó já onímọ̀ nìkan gbogbo ọdún bá ti gbọ́ òdodo níbi wá sí níbi ìjókòó àwọn onímọ̀ òdodo tó jẹ́ òdodo tó sì èsì rọ nítorí wọn náà bá mà kó lò ó tó bá mà tó ọmọ wọn gbọ́dọ̀ bọ́ sáyà kan bó kó wọ́n ti di kí ní fún akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kọ́ ló kọ̀ pé lọ síbẹ̀ kò ní kọ̀kọ́ já fa kò tó sọ kò tó sí. rà ntí wọ́n sọ pé ntí wọ́n ní nǹkan báyọ̀ ọ̀dà wọ́n ní wọ́n ní nǹkan báyọ̀ ọ̀dà ẹ̀rí rẹ̀ náà lọ́lọ́ ẹ̀rí rẹ̀ náà àdìs anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ àbí wọn aláwọ̀ sọ̀rọ̀ anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ kí wọ́n sì má tàn téèyàn wọn torí kan ìdá àlè máa hù kí wọ́n sọ̀dọ̀ tí wọ́n bá mà ní kò sí kàtọ́ ìbẹ̀rù ọ̀dọ̀ ìbẹ̀rù ọ̀dọ̀ kọ́dé yẹn àti sọ̀dọ̀ tí wọ́n bá mà nítorí pé tí wọ́n bá mà má sọ

kó o kọ́ ni tó o bá lè kọ́ béèrè bẹ́ẹ̀ ni òdodo abẹ́ sínú ìgbésí ayé rẹ̀. لا يمنعن لا يمنعن رجلا هيبة الناس أن يقول الحق إذا علمه kọ́nà kó ṣàánú wa o tí yẹn bá ti ń kọ́ dodo má ti ọ̀sọ́ ó léwu lọ́dọ̀ lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam hadith mi tó lálàáfíà pé man katama ilman ثم علمه آه، من كتم من كتم علما أبدان تبقى يا مكما إن قتل فيما الجمع الله بالجامع من نار أو كما قال النبي صلى الله عليه وسلم إجان ونان وفي السيان وفي الديان لو القيامة إجان ordinary ìdánu tí wọn bá fi sínú náà ẹni tí láyé gan ẹ má ti díyàn lẹ́nu ẹ má yàtí lẹ́nu fún tọ̀ ṣé kò lè kú ń bẹ̀rẹ̀ tí wọn fi ìdánu ìdánu ẹsìn tẹ́lẹ̀ ní ẹsìn tí wọn fi díyàn lẹ́nu ó kọ akọ́kọ́ ní báwọn nìkan sọ ó lè kú látara ẹ̀ nígbà ayé tọ́nà àbá àbí tọ́nà àbá palẹ́kù báwọn nìkan máa fi ìdánu sínú náà inú náà tó dóná tó ń dóná fèrèfèrè tó ń jó tó ń jó fèrèfèrè ní ayé gan àpótọ̀ dínkù nù àbí tọ́nà àbá pa báwo wá ní tọ́jú àlùkìyàmà ṣe pé ìyá kan tí wọ́n máa ní èèyàn jẹ́ ìyá kan ní ọjọ́ àlùkìyàmà nírú ìdílé lórí àti ìyá ọ̀rọ̀ kí ọ̀tàwọn fi jẹra wọn lé ayé àbí tó ń kéèyàn jẹra láṣọ bẹ́ẹ̀ ọkàn jọra wọn bí ó kọ́ ni ìyàtọ̀ tí mẹ́rẹ̀ kìí ṣe wàṣà bí ìdáná bá sọ pé wọ́n fi ìgbádùn bẹ́ẹ̀ láti jẹ́nà pé inú kan tí ń jẹ́ náà àwọn ìgbádùn láyé wọn pe pọnísà tó lágbára ni látara kìnnì látara ìsọdodo látara ìmọ̀ pa òdodo mọ́ kí ni ìmọ̀ pa òdodo mọ́ sí ṣùgbọ́n ọdọ lẹ́yìn ọdọ lẹ́yìn àwọn onímọ̀ sọ̀rọ̀ nínú kàtí ń jẹ́ àmọ̀ ṣòrótò àmọ̀ ìbí màrú fún àníhàyà nìmọ̀kàr ṣòrótò àmọ̀ ìbí màrú fún àníhàyà nìmọ̀kàr àwọn májàmú tí ń dán bí pé kí pàṣẹ dáadáa ní wọn dáadáa kí sì kọ́

tí hadithi sọ ni pé kò sáǹfààní níbi màtíyàn ní àdínkàn tí a máa lò dòdò kọ́là bọ́ sí àyà kan kò sáǹfààní bẹ́ẹ̀ tí wọ́n bá lo kò sáǹfààní bẹ́ẹ̀ tí wọ́n bá sọ sọ dòdò. òdòdó yẹn lọ́wọ́ gánsìn o ẹ̀ǹtọ́ sílẹ̀ báyìí sọ lọ́dọ̀ dòdò àwọn èèyàn ọ̀hún alátàrí àní túmọ̀ sí pé ọ̀rẹ́ rẹ̀ ó kéré tọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ láìkè òdòdó walakin aktharahum lil haqqi kàríhù ọlọ́run ti sọ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn á sì kí ni o wọ́n kórìíra òdodo tí àwọn mẹ́rin abájọ rìn tí wọ́n bá jẹ́ lódodo yẹn ẹ pé yóò ṣèlè kan lọ́jọ́ kú ni àná fẹ́ pé òdodo wọn bá ń gbára wọn rìn o wọn pé òdodo wọn bá ń gbára wọn rìn tí òdodo wọn bá rí bẹ́ẹ̀ abẹ́nìkan lọ́wọ́ jóló òdodo nu wọn ìbáṣe táwọn yòókù máa báṣe ìbáṣe pé wọ́n fẹ́ jàǹfààní ẹ̀ ní ìlú torítọ́ lọ́run torí pé ara tó kò dodo wọn dédé kí wọ́n lè fi kíni kí wọ́n kí wọ́n kí wọ́n lè dára dé nǹkan lájájọ́ sọ̀rọ̀ kò dé káwọn òsì bá náà sábúrú kò dé káwọn òsì kaba yìí o àbí tí wọ́n bá ti bá wọn máa dọ́jẹ̀ má sọ fún lájájọ́ ẹ má jẹ́ kọ́ dọ́ ẹ má jẹ́ kíní kan o wọ́n dé bá jàǹfààní ẹ̀ nìkan ẹ̀ náà wọ́n máa fi kíni so bọ́lá òdodo ṣe rí

ìjà ah, ẹ̀yin ni ẹgbẹ́rún ọdún wá ẹ̀yin akúmọ̀kọ́ ẹ̀mí ṣètì ní ọdún báyìí ẹ̀rọ kọ́sì máa tọ̀kà mí lẹ́yìn tó o jẹ lọ́wọ́ láàrin àwọn èèyàn wọ́n dábàá àwọn táwọn ti súnmọ́ sùhánà náà lẹ́rìn ẹ̀tàn lọ́pọ̀ jù ẹ̀tàn ẹ̀tàn irọ́ àbí wíwí tó pè mí kémi náà wíwí tó pè rẹ irọ́ ọ̀hún ti pọ̀ jù irọ́ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ àjọ ń ṣe kéèyàn àjọ máa ti kán náà tó kú jẹ kíní yìí kú jẹ kàtó àbí báyìí báyìí lò ọdẹ ẹyin lẹgẹrẹ bẹ lájájà o kódà kọjú tó àwọn máa súnmọ́ wa kódà kọjú ń bí díà kẹ́hìn kan tó ń sọ náà kájọ ń ṣe kájọ wà lọ́wọ́ jẹ̀bi ẹyin lẹ́jẹ̀bi o níbi báyìí ọ̀rẹ́ kí ni tó bá nílẹ̀ ẹni tó jàre nílẹ̀ kí ni tó bá nílẹ̀ ìjọkọ ìjọkọ àtúnṣe kan ti wá ń bì kan tí ẹ pé wọn pe àfáà kan nílò àfáà nínú àti ìkẹsẹ̀ láàrin wọn pẹ̀lú ń family kan wọn jẹjẹ bàbá ìyá lọ́jọ́ kó tọ̀ ń pọ̀ afa àti wọn pè wọn jẹ ẹnìkan súnmọ́ náà ọmọ ìyá méjì ń jẹ mọ́ra ọmọ bàbá so ẹnìkejì náà òun náà láfa àwọn náà pa bá tòun bí wọ́n ti pa bá tòun tí wọ́n ti ẹ̀fà tòun ẹ̀fà tẹni tòun ń béèrè pé ẹ̀fà wọn wọn pè ó tí wọ́n dákọ̀ ẹ̀fà wọn báyìí lé ẹ̀fà wọn ni á ah! wọ́n ẹ̀ pàfà tí wọ́n pè mí níta máa fa àwọn sí pé olódodo yẹn làfa àwọn kọ́dà bọ́jẹ́ pé ẹni tí ọjà ìbí bá jẹ́ ẹni tó súnmọ́ ọjà yẹn rẹ̀ àfa àwọn sọ òdodo fún un ẹni tọ́jú káwọn wà nù ìgbà tí ìjòkó ṣẹlẹ̀ tí ìjòkó ṣẹlẹ̀ ní àfa yẹn wà ń sọ. wàkúlẹ̀ ìmàlú ọ̀sẹ̀ ẹ̀rọ ìgbọ̀hù amàlẹ̀kùn ọ̀rọ̀ sọ́lùhù wàlùmọ̀ ìmọ̀ kò sẹ́ni tó fẹ́ràn ọ̀tàn àtẹ̀ntàn bá jẹ́ni ọjọ́ òdodo lẹ́yìn ọlọ́run mọ́tàn bá ti fẹ́ràn ẹ̀ ọtí tán kò sẹ́ni tó lè fi kankan dun ọlọ́dodo tọ́nà bá ní òyìnbó yìí tọ́nà bá jẹ́tì ọ́ jẹ́tì kò sẹ́ni tó lè sọ pé òun rẹ nílà ta ló ń tàn kò sún tàn kí ni wọ́n sá dododo kò sì kìíní kó máa ṣe bó bá ti lágbára ma kó sì máa sọ bá ti lágbára ma nítorí ọba lágbára lọ́wọ́ ní fi bí. nǹkan ẹ̀ ọ́ àwọn ẹ̀bẹ̀ àdúgbò ní òṣìlẹ̀ náà òjò mùsùlùmí láàrin àwùjọ súnà tó jẹ́ kí nǹkan bàjẹ́ púpọ̀ ká àti mú hadith lò ká àti mú hadith lò àti àwọn nínú ọba náà sì mọ̀ pé a ká máa sọ fáwọn èèyàn ká máa lè ká máa máa lo nǹkan ká kọjá a ti di rò pé òdodo ni pé kákan sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀lẹ́kọ̀ọ́ kákan búyàn kákan sọ̀rọ̀ sáwọn èèyàn ká ní òdodo yẹn sọ ká lójú ká ṣe kínní. àwọn àti rò pé ń táwọn ṣe ráwọn èèyàn ká ṣe wa pé ní ọ̀nà takuru sí ọ̀nà tí ọ̀dà ni ń lójú sọ̀rọ̀ ni. kankan bí ìgbà táwọn kan nǹkan lórí pé àwọn Oh, òdodo ní pé kọ́ ọmọ kọ́ ọmọ kọ́ ọmọ ṣe mọ́tòmọ́tò sáwọn yẹn kọ́ ọmọ sọ sáwọn ẹgbẹ́ àti wọn dáàbò àbí kò rìn bíntín àbí sọ̀rọ̀ ní sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ tó bá ti rí pé bá a sọ ọ́ sòdodo pé torí kójú òdodo ọ̀nà ni ọ̀sọ́ ó lè so ó ti kókó gan o ọlọ́run kó ṣamọ̀nà wa ọlọ́run kó dókè wa kó tún ọdún aṣọ níta kò sí o kó táwùjọ mùsùlùmí ṣe kó tún nàìjíríà ṣe o náà ni ò sí mọ́ o wọn kálukọ́ ọmọ àdìrẹ́ǹdì ọmọ rẹ̀ wọn kálukọ́ ọmọ àdìrẹ́ǹdì ìyàwó rẹ̀ wọn kálukọ́ ọmọ àdìrẹ́ǹdì ọkọ rẹ̀ wọn kálukọ́ ọmọ àdìrẹ́ǹdì ọmọ rẹ̀ àwọn ọmọ ọmọ àdìrẹ́ǹdì òbí wọn lórí aburú lórí tí ọ̀dà lórí mistake tí wọ́n pé ń kálukú tó bá ti tọ́ bá ti pín sẹ́yìn mistake tó bá ti lọ ń kálukú tó bá ṣẹlẹ̀ ń kálukú kò sẹ́ni tí ó gbà family ń kálukú ọmọ lórí tí ọ̀dà bí mùsùlùmí bá ti tí ọ̀dà fún kékeré á ó ti tí ọ̀dà náà láàyè ẹgbẹ́ wájẹ́ mùsùlùmí pé káwọn ni pé wájẹ́ mùsùlùmí tó ká máa ti tí ọ̀dà náà máa ní tọ́da ni ọ̀dà náà ọ̀dà náà náà ni yóò tán àwọn náà ni yóò tán ni ó sì náà ti tí ọ̀dà sọ níbi díà ọ̀dà ìlànà kékeré àbáwí náà ni ọ̀dà náà ni. so ìkànnì ẹni ò jẹ́ kí òdodo ṣe kí náà rárá wa especially ìtọ́jú masalihu masalihu yìí kọ́nà kó sàmánà wa ọ̀nà kó dùtù wa ọ̀nà sàmánà wa o nǹkan tó wà sọ́nà o ọ̀nà mọ̀já ṣe o ọ̀nà kó tó lu àṣẹ kó tó lu àṣẹ kó tó lu àṣẹ o kó tó nàìjíríà ṣe o kó tó nàìjíríà ṣe o kó tó lu àṣẹ o bàtà wa bẹ́ẹ̀ àwa là dá kẹsẹ̀ lù àwa là dá lù lọ́ọ̀ṣẹ̀ lé ẹ sì ma máa sọ pé olórí kìnnìkan kìnnìkan ìwọ gan olórí gan ni wọn náà jẹ ládẹdẹrẹ ààrẹ má ara òdodo tó kò lára wa nù ààrẹ ná kọkọ wò rẹ kọkọ wò tó ń ṣe ṣé olórí gidi ọ̀nà ládẹdẹrẹ ṣé olórí gidi ládẹdẹrẹ nǹkan nǹkan ọ̀tọ́ yóò sì tọ́ lọ́la ọ̀tọ́ lánàá ló tọ́ lónìí lónìí kò sí tó tọ́ wa mọ́tà irọ́ ti wá pọ̀ àyàn máa lo ète ète ète ète nígbà tí wọ́n sọ pé olórí olórí odò wa náà ẹbí ẹni tọ́jú olórí tọ́jú ọgbẹ tó jẹ odò àti wọ́n ń ṣèṣèlú tí wọ́n ń ṣèlú fún wa nínú wa náà wọ́n ti dìde àníkà gbogbo àwọn tábàtì fún wa sí tábàtì tí kọ́dà ti ara wa láti ọ̀dẹ̀dẹ̀ ara wa láti kí kódà bọ́ọ̀ tì níyàwó ìwọ náà tún rẹ̀ ṣe bọ́ọ̀ tì lè máa tún rẹ̀ ṣe tún ìyàwó ẹ̀ ṣe kẹ́tún rẹ̀ ṣe kẹ́tún rẹ̀ ṣe dodo kẹ́tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí nǹkan ṣe máa extend the family bá ti extend bá ṣe ó bẹ̀ bí nǹkan ṣe máa kárí mi kí wọ́n á kúrọ́ irú wọn ti pọ̀ jù àwọn kan sọ pé àwọn kan dẹ́mọ̀ àwọn kan rò pé bọ́yá wọ́n rò pé bí ìgbà tó pé angel ni nígbà tí kàwọn bọ́ tó náà lọ́wọ́ báyìí yóò jẹ́ ju tàwọn tó wà tó tó síwájú lọ nǹkan dẹ́mọ̀ àfẹ́ lágbájá máa fẹ́ làkàtẹ̀gbẹ̀ ní tí wọ́n ṣe ti tó wọn sábà ló jẹ́ ni kí ẹsẹ̀ tó tọ́lọ́ ní kọ́ bọ́ sọ àwọn náà káwọn tó jẹ ni òdodo wọn ẹsìn wọn wá sábà tún òdodo tó wọn níbi tí wọn bá ń tó wọn lẹ́yìn kọ̀ọ̀kan tó bá ti àwọn ṣèjọba fún wa yìí nu wọn ẹ máa bọ́ lórí fẹ́rí ẹ sọ orí nǹkan lórí ẹ ara ìfẹ́ dòdò náà ara máa irọ́ irọ́ burúkú náà ni ẹ máa bẹ́ẹ̀ ń tọ́jú tí wọ́n bá kọ̀ yẹ kí wọ́n dìbò pẹ̀fẹ̀sọ̀ lóye dé mẹ́lẹ̀ ẹ̀ gọ́nà kí wọ́n ti pè mẹ́lẹ́gùrì mẹ́lẹ̀ bàbá sọjà tó jẹ́ olórí kọ́sọ̀m mẹ́lẹ̀ bàtàgà àdìkì ni wọ́n pe púrọ̀fù yẹn mẹ́lẹ̀ àwọn tí wọ́n pe tó rẹ́ nínú títà wọn máa ti kí ni wọ́n mọ̀ wò títà báyìí báyìí báyìí ni tó ti bá ti láìpẹ́ dòdò bọ̀ tí ó bẹ̀ irú lọ́ ó bẹ̀ tí ò sì wá rí bẹ́ẹ̀ ni tí ò sì wá rí bẹ́ẹ̀ yẹn bá ní kọ́ ọmọ mùsùlùmí ó dìbò náà ìdí pé èèyàn rẹ yẹn bá náà tiẹ̀ fẹ́ pé á inú àwọn olódodo àfẹ́ pé kíní àwọn táwọn àjọ jẹ́ táwọn àjọ ń ṣẹ̀dú táwọn àjọ ń jẹ̀dú náà ẹni tí òkú rẹ bá fúyẹ́ dì í fún àbí orí mùsùlùmí orí kèfèrí ọwọ́ àtúntò irú nǹkan olórí lọ́dọ̀ kèfèrí lọ́ba láyé lọ́dọ̀ ẹ̀gbẹ́ náà ẹ̀sìn ẹ̀ ti tó olóṣèlú ẹ̀ tó rí ìṣèlú díẹ̀ sílẹ̀ òun tó bá dìbò dé fún mùsùlùmí kó wọlé kó ti kí ni wọn ṣe kò sí owó wúlò fẹsẹ̀ rò ó wúlò fún mùsùlùmí o ìpèdè kò ní í ṣiṣẹ́ fẹsẹ̀ Islam kò ní í ṣe fún mùsùlùmí ọ̀rọ̀ pé ọ̀rẹ́ ayé oṣù di ọ̀tọ̀ lẹ́yìn tọ́lá bá ní kálukú ọ̀yọ́ rẹ̀ òdodo yẹn ń wá òdodo wọn ọlọ́dọ̀dọ̀ wọn yóò lè tiẹ̀ ọlọ́dọ̀dọ̀ wọn máa pẹ̀lú máa lọ àbájáde irú aburúkú wọn ta bá yàn jẹ fún bí ìgbà tẹ fọlọ́wọn ní ṣèṣì rò wọlá táàkì máa lẹ́sẹ̀ láti àbí ẹ̀rọ ẹ̀rọ sọ́mà àlùbọ́sọ̀rọ̀ fọwọ́dà kúlù ọ̀lẹ́kẹ̀kẹ́ ní anamọ́ sólà nítorí àwọn ọmọ yẹn sì máa sọ gbogbo tí àwọn yẹn ń ṣe níṣẹ́ aníkojú ẹ̀ lónìí ìdájọ́ kìí ṣe pé lásán ẹni tó jẹ́ oníwèròyìn ẹni tó jẹ́ pé tó ṣe ojú àbí tọ́jà wọn ò dáa tó kẹ́ máa tọ́kọ́ dájú bẹ́ẹ̀ lọ ó gbé ẹsẹ̀ ní oríṣiríṣi ó gbàgbọ́n kàtí mú ayé gbàtẹ́ pé ó ń kálukọ́ sàyẹ́ bá ṣe wù rárá ẹ̀sìn tí ò rí bẹ́ẹ̀ ó ní ìmọ̀lá ti sọ̀tẹ̀ ó kábẹ̀rẹ̀ ọlọ́run ọba òdodo yẹn wọ́n gan sì máa tira wọn náà nírọ̀ ni ẹ̀wọ̀n ẹni ayé gan sì máa pẹ́tọ̀ níbi tẹ́lómi kúrọ́ dé ẹni ayé mi tí wọ́n ń tì wọ́n ọmọ tí wọ́n ń tì wọ́n ṣùgbọ́n ọjọ́ ń lora wọn ni wọ́n mọ̀ kíkẹ́ máa tì wọ́n tí wọ́n ọ̀dẹ́ kan máa ti kínú òun ní àǹfààní kan tó ń jẹ́ dọ́tí máa pẹ́ níwájú wọn o wọ́n mọ̀ pé ní wọ́n ni wọ́n wò kò sẹ́ni tí wọ́n máa ń tì nínú ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn ayé òun wọ́n mọ̀ pé ẹ̀ wọ́n kàn ti àwọn ni tí wọ́n jọ wọn wá ní ọjọ́ kan wọ́n ní ìlọ́jọ́ ara wọn wọ́n jọ ń ṣe ra wọn ni kọ́nà kọ́ ṣàánú wa níta lè fi wúlò fún àwọn tó jẹ́ ní náà tó ṣe ọdẹ especially tó bá wúlò fún àwọn náà tó ṣe ọdẹ káwọn náà wúlò fún wọn láti pàṣẹ òdodo fún wa ká tọ́ wọn sọ́nà tọ́tọ́ kí la fẹ́ bẹ̀rù sí ẹni máa parọ́ odò àwùjọ á dọ̀tí ó wá nínú ọ̀ràn o wọn kó sàmìnà wa wọn kó lè kí a lè tẹ̀lé àwọn kọ́lá ọ̀dọ̀ tẹ̀lé tíra rẹ̀ tó sọ̀kalẹ̀ fún wa Al-Qur'an Karim ọjọ́ tíra ọ̀dọ̀ ayé bẹ́ẹ̀ sì ń kó lè kí a lè tẹ̀lé náà bẹ́ẹ̀ ń tẹ̀lé òdodo ní kọ̀ọ̀kan lọ́wọ́ kan سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. جزاكم الله خيرا.